ọ̀lẹ́ ajígọ̀lọ̀ lórí ẹni ṣàyíká kí ọ̀lẹ́ ó tó na tàntàn. ọ̀lẹ́ dá sóyè. ẹwọ̀nà ogun ṣàṣù mẹ́rìnbẹ̀ o ọ̀lẹ́ ni mo lè fọkàn pamọ́ ẹ̀wá wá ẹ̀rú kọ́ mẹ́ta là á kàn fọ́lẹ̀. a kan èyí tó ga a sì kan èyí tó bẹ̀rẹ̀. a kan èyí tí ó ga tí ó bẹ̀rẹ̀ fọ́lẹ̀. àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. àjàó àrùn awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. mo tún dé bí mo ṣe dé. ẹ̀kẹ́ ni mi ò máa dó fọ́ọ̀tì ilé òtítà ẹ ǹlẹ́ ilé alára èjì ọ̀sá ọmọ amúrin kan dọ́gba agogo mo kéde dẹyìn ilé ajérò ọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangó àga mọ́tà èdè pátá gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́rìndínlógún gbogbo baálé baálé baálé baálẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnrin òru gbogbo oníjọ ìníjọ gbogbo ẹ̀yin orí adé pátákó náà ni mo kí dédé àkókò yìí èèyàn kan wà níyàlẹ̀ tá àwọn èèyàn kan ń bẹ lọ́sàn-án ìrọ̀lẹ́ làwọn èèyàn kan wà àsáyẹ bíi tiwa náà làwọn èèyàn kan wà bẹ́ẹ̀ làwọn èèyàn kan wà lóru àwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ ń jí sáyé ni ọlọ́run ọba tó pin náà ni òpin ìdọ́gba ẹ kú dédé àkókò yìí. kí ló máa ń ṣàwa yorùbá gan ta fi máa ń hùwà bí ẹni ògbọ́n ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má àṣà wa yorùbá gan la fi máa ń hùwà bí ẹni ìbọn ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣà wa yorùbá gan la fi máa ń hùwà bí ẹni ìbọn ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣà wa yorùbá gan la fi ń hùwà bí ẹni ìbọn ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ àṣọ̀tẹ̀ síra wa. kí ló máa ń ṣà wa yorùbá gan la fi máa ń hùwà bí ẹni ìbọn ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣọ̀tẹ̀ síra wa. wa sọ̀rọ̀ ṣá ò wa sọ̀rọ̀ ni kí ló máa ń ṣàwa yorùbá gan tàbí máa ń fún wa bí aláì bọ́. láì rẹ́ni bára wa sọ̀rọ̀ ṣá lè bára wa sọ̀rọ̀ kọ́lọ̀ wọn já lè bára wa sọ̀rọ̀ torí wípé eh, eh, bí òní kọ́là náà rí ọ̀la òsì ní dàbí òní ó yẹ ká mọ bá a ṣe fẹ́ gbèrò ara wa bá a ṣe fẹ́ pàmò bá a ṣe fẹ́ gbèrò pọ̀ bá a ṣe jọ fẹ́ ronú sọ́nà kan ṣoṣo bá a ṣe fẹ́ lọ wájú but eh, i am very very sorry mi ò rò pé ẹlẹ́yin ò wáyé pé ká ronú lọ́kànnà kan náà pé ká jọ pèrò pọ̀ sọ́nà kan náà mi ò rò pé ó lè wáyé láéláé forever ni ìfọwọ́ yorùbá gan ta fi máa ń hùwà bẹ́ẹ̀. kò sí méjì tí ń tìran yorùbá òun náà ni wípé ọgbọ́n wa ti pọ̀ jù ìmọ̀ wa ti pọ̀ jù òye wa ti pọ̀ jù ìwé wa ti pọ̀ jù ẹ̀kọ́ wa ti pọ̀ jù. èmi ò dúró ìwò òdò mi èmi mo sínú ọ̀rẹ́ ìwọ sínú mi ọ̀ ń dà wá láàmú. kí ni instruction tí Professor Banji Akíntóyè fi síta fún àwọn alátẹ̀lé Yorùbá Nation pápá jùlọ àwọn tí wọ́n fẹ́ máa protest káàkiri tí wọ́n fẹ́ máa ṣe rally káàkiri let me tell you one fact gbogbo àwọn tí wọ́n fira wọn jìn báwọn fẹ́ máa yíde wọ́de káàkiri wọ̀nyí gbogbo wọn náà ni wọ́n ní èròǹgbà tó dáa fúnra Yorùbá kí ni èròǹgbà àkọ́kọ́ òní wípé wọ́n fẹ́ràn ìlú wọn ẹlẹ́ẹ̀kejì òní wípé wọn ò fẹ́ kí ìyà ó jẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹta ni wípé wọ́n jẹ́ lára àwọn tí wọ́n nígbàgbọ́ nínú yíyà nínú nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ yorùbá gbogbo wa la ti jọ ṣe analysis sẹ́yìn gbogbo wa la ti jọ ṣe ìjíròrò sẹ́yìn gbogbo wa la ti sọ àìsọyépọ̀ àfiwé láìmọye ìgbà. So a ti sọ àǹfààní rere tó wà nínú kílẹ̀ Yorùbá ó kò nínú Nàìjíríà a ní à ń fẹ́ self determination méjì nìyẹn o self determination yàtọ̀ sí outright nation that is Yorùbá nation kò nínú Nàìjíríà lára self determination náà ló wà ṣùgbọ́n self determination yẹn ti upgrade sí uh, orílẹ̀-èdè tuntun kúrò nínú orílẹ̀-èdè kan nínú analysis tí mo ṣe sẹ́yìn nígbà tí mo sọ̀rọ̀ nípa self determination mo ní it may be either within Nigeria or outside Nigeria that is a lè wà self determined nínú Nàìjíríà gangan tí ṣe wa ò dẹ̀ ní papọ̀ mọ́tà ẹ̀yà Ìgbò tí ò ní papọ̀ mọ́tà Haúsá àti Fúlàní negotiation ni pẹ̀lú federal government at least pẹ̀lú center nínú àwọn nǹkan ọrọ̀ ajé wa tẹ́ ranjú mọ́ nínú àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tẹ́ fi ń ṣàgbéjì ara nínú àwọn nǹkan àmúṣọrọ̀ tọyẹ kọ́ jẹ́ àwa ni yọ́ mọ bomirin ni yọ́ mọ músanra tí ẹ̀yin wá ń rẹ̀ gbé ka ókè tó di lọ́dún iye báyìí ìpín báyìí lámọ̀ fún yín bó bá di lóṣù iye báyìí ìpín báyìí lámọ̀ fún yín negotiation àjọsọyépọ̀ ká ní lórílẹ̀‐èdè tó dáa ni o ká ní lórílẹ̀‐èdè tá a láwọn aṣíwájú tó dáa ni o ká ní lórílẹ̀‐èdè tá a láwọn aṣíwájú tí wọ́n ní etí ìgbọ́ àti àyàgbàṣe ọ̀tọ̀ ní ká láwọn aṣíwájú ọ̀tọ̀ ní káwọn aṣíwájú yín ó ya ikún létí ikún létí ikún ò létí ìfura ni kún ní. so lórílẹ̀‐èdè nàìjíríà ta ti bára wa it was very very unfortunate pé àwọn ibi tá a ti bára wa ibẹ̀ kọ́ ló yẹ ká ti bára wa àwọn ẹ̀yà tí ọlọ́run kó wa papọ̀ mọ́ kọ́ ló kọ́ lọ́run kó wa papọ̀ mọ́ ìran yorùbá a pé lóríṣiríṣi ọ̀nà tán bá sọ̀rọ̀ nípa yorùbá ó kọ́kọ́ béèrè pé èwo nínú ẹ̀ lè ń rìfà sí yorùbá gẹ́gẹ́ bí èdè ni ẹ̀ ń sọ ni àbí yorùbá gẹ́gẹ́ bí àṣà yorùbá gẹ́gẹ́ bí ẹ̀sìn lè ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àbí yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà lẹ wá ń sọ ni àbí yorùbá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìdí yorùbá èdè tó bára mu o lè sọ pé Ifẹ̀ ọ̀pápọ̀ mọ́ Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà ọ̀pápọ̀ mọ́ Èkìtì Èkìtì ọ̀pápọ̀ mọ́ Oǹdó ṣùgbọ́n still agbọ́n tí à ń sọ yàtọ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ àánú àwọn èdè yẹn Ẹ̀gbá yàtọ̀ sí Ìjẹ̀bú àwọn Ọ̀yọ́ la dánfó gédégbé ńlẹ̀ fi ń pé Yorùbá àjùmọ̀lò àwa làwa ń sọ yorùbá àjùmọ̀lò bẹ́ẹ̀ bá bá fẹ́ sọ yorùbá àjùmọ̀lò yọ ṣẹ̀ṣẹ̀ sọ bá a ṣe ń sọ ni bí jẹ̀gbẹ́ ọba sọ yọ ẹ̀ṣẹ̀ sọ bá a ṣe ń sọ ni bí èkìtì ọba sọ yọ ẹ̀ṣẹ̀ sọ bá a ṣe ń sọ ni bóńdó ọba sọ yọ ẹ̀ṣẹ̀ sọ bá a ṣe ń sọ ni bílàjì ọba sọ yọ ẹ̀ṣẹ̀ sọ bá ṣe ń sọ ni ìyẹn ni yorùbá àjùmọ̀lò. so now a ní àṣà kan ṣoṣo à ń gbégún nífẹ̀ẹ́ à ń gbégún mọ̀dákẹ́ à ń gbégún níjẹ̀bú à ń gbégún lẹ́yìnlẹ́gbàá à ń gbégún ní yewa à ń gbégún lẹ́kìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oúnjẹ wa bára mu oúnkọ tá à ń pè lè yàtọ̀ síra wọn àmàlà ò yàtọ̀ láti ilẹ̀ yìí tó fi dẹ́kun tó dé Ìbàdàn ìwọ lọ́wọ́ á béèrè pé àmàlà dúdú rẹ fẹ́ ni o bàbá ọkọ mi àbí funfun o àmàlà aláfún o tèlùbọ́ gidi wà tí wọn ò fi ọ̀gẹ̀dẹ̀ là tí wọn ò fi láfún àwọn ìrùbọ kan ń bẹ àwọn àmàlà kan ń bẹ tó pé ẹ wọ́n da ìrùbọ sumọ ìrùbọ láfúnni kó lè ba àpọ̀ dáadáa ìyẹn máa láìtì díẹ̀ ìrùbọ ọ̀gẹ̀dẹ̀ ẹ lè fi míìsì láfún ẹ lè fi míìsì ìrùbọ ọ̀ṣun ẹ lè dá ìrùbọ ọ̀gẹ̀dẹ̀ rò lásán àwa tá a pẹ́ lóko làwa lè mọ gbogbo nǹkan tí mò ń sọ o. so now èdè àti àṣà wa bára mu bá a ṣe ń jọba aládé náà là ń jọba aládé káàkiri gbogbo ilẹ̀ Yorùbá báwo ni ìbá ti wá dùn tó sà. jákèjádò ibi tí wọ́n ń pè nílẹ̀ yorùbá asa hussein ńlọ́jẹ́ ilé ọlọ́ràá kò sí asálẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé nǹkan àmúsọ̀rọ̀ wa ṣé àgbẹ̀ ní nǹkan ọrọ̀ ajé tí yorùbá tẹ̀bàtì tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lélẹ̀ tó túmọ̀ sí wípé kánìràn yorùbá ló dá wà iṣẹ́ àgbẹ̀ wa ò ti gbèrú ire tá à ń rí lórí kòkó yóò ti tẹ̀síwájú sí i àwa náà ti ṣàwárí epo rọ̀bì lọ́dọ̀ wa now lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo ẹni tó ń bèrè fún self determination lónìí gbogbo èèyàn ti ń pariwo yorùbá nation now yorùbá nation now gbogbo wọn pátápátá òní wọn rí sọ. So gbogbo pátápátá ló nífẹ̀ẹ́ ìran yorùbá now nínú wọn lèmi àkàndá náà wà òótọ́ ọ̀rọ̀ nìkan nìran yorùbá kì í fẹ́ gbọ́ kí ló mú mi píìkì táìtù yìí yorùbá nation versus Ọọ̀ni of Ifẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ tí mo dẹ̀ ní lọ́kàn pé mo fẹ́ sọ̀rọ̀ nípa instruction tó wá látọ̀dọ̀ professor Bánjí Akíntóyè àwọn èèyàn kan ti fẹ́ jẹ́ kí o máa wo impression kan bí ẹni pé ohun tí Professor Bánjí Akíntóyè ń ràn wọn kọ́ ni wọ́n ń ṣe tó wá dàbẹ̀ ni pé àwọn ni wọ́n ń fi ojú Professor Bánjí Akíntóyè gba ojúbi tí àwa fi máa rò wípé ń tá a fọn sínú fèrè wọn ni fèrè wọn ń fọn síta pé tí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè rán wọn ò ní wọ́n ń ṣe. tí àwọn wọ̀nyẹn wá dàbí ọmọ ọ̀sán tí kóńpópó bá mọ̀ mẹ́ẹ̀ ẹrú kan tí mo ní gbúgba ẹrú ẹnìkan tí gé lọ́wọ́ nu ilé tí wọ́n fi sọ gbogbo olédèlé agéka irú àwọn èèyàn bẹ́ẹ̀ iná mú àwọn nǹkan kan bí ẹ̀gbin kọlù professor Banji Akíntóyè lọ́jọ́ bíi mélòó kan sẹ́yìn làwọn èèyàn wa kan protest ni wọ́n ṣe rally lọ sí ìlú Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jákèjádò ilẹ̀ Yorùbá ni wọ́n ti fẹ́ ṣe rally yẹn very very good kò sí ní tọ́ báyìí nínú ẹ̀ so wọ́n wá ṣe rally wá sí ìrọ̀lẹ́ ìfẹ́ mo sọ pé mo bá wọn pàdé mo rí wọn ní ìparí oṣù tó lọ that is ìparí August like August twenty eight mo bá wọn pàdé ńbàdàn tí wọ́n ṣe rálì òjò pa wọ́n lọ́jọ́ yẹn spíkà tí wọ́n fi ń sọ̀rọ̀ nǹkan kan òjò pa á àánú wọn ṣe mí. now my dear brothers and sisters bí wọ́n ṣe ń ṣe rálì yẹn do you know wípé àwọn tí wọ́n ń torí ẹ gbàwẹ̀ wọ́n ń jọ̀sán ni because àwọn yẹn kan wò wọ́n ní wo bí ìbá téèyàn ń wo ẹni tí ń pidán wọ́n ń kọjá lọ wọ́n ń jó wọn wọṣọ Yorùbá nìṣàn wọ́n ń kọrin wọ́n dẹ̀ ń ṣètò wọn lọ but àwọn èèyàn kan wò wọ́n láwò mọ́jú lélẹ́yìí tó túmọ̀ sí wípé ọ̀tọ̀ ni ti ń jà nílẹ̀ nàìjíríà gbogbo nǹkan rìn pẹ̀lú àsìkò ohun tó ń jà lórílẹ̀‐èdè nàìjíríà ni wípé àwọn èèyàn expect election tó máa wáyé ní two thousand and twenty-three kò sí nǹkan tá a fẹ́ sọ tá a fẹ́ fi change mind wọn anywhere obedient anywhere èmi lọ́kàn anywhere articulate n ti bẹ́ nàìjíríà nìyẹn fún ẹ̀yin tẹ́ wà lókè òkun láti gbọ́ dáadáa Yorùbá nation Yorùbá nation honestly àwọn tí ń bẹ lókè òkun ló mú múláyà wọn jù kò déédéé mú múláyà wọn wọn lẹ́bi ńlé wọ́n dẹ̀ ń gbọ́ pé wọ́n jìyàn gbé lọ́tún wọ́n jìyàn gbé lọ́sì ẹni tí ọkàn tí ọkàn yàn là máa ń gbàdúrà pé ọlọ́mọdé ọkàn ẹni tí ọkàn tí ó fi kàn mí o because tán bá jiyàn rẹ kan gbé tán bá ti bẹ̀rẹ̀ sí ní pè fún ránsọ́ọ̀mù lọ́mọ̀ pé nira ń bẹ ń bẹ olówó lọ́wọ́ ò ní lọ́wọ́ ìpayà ó mú ọ because ọmọ tó fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn rẹ tí wọ́n jí gbé yẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wà lókè òkun ni wọ́n lẹ́gbẹ́lé tó gbólé wọn lọ́rùn lóṣooṣù ọmọ mi fẹ́ sanwó school ẹ sista ẹ má gbàgbé nǹkan tẹ́ lẹ́ fẹ́ ṣe fún mi o ẹ má gbàgbé nǹkan tẹ́ lẹ́ máa ṣe fún mi tó bá di december o oríṣiríṣi èèyàn ló gbé wọn lọ́rùn majority wọn lọ́láwọn ọmọ tí wọ́n sanwó iléèwé wọn bóyá nursery ni o bóyá primary ni o bóyá secondary ni o bóyá university ni o tí àwọn òbí wọn ò lágbára láti rán wọn majority àwọn tí ń bẹ lókè òkun yìí ni wọ́n ṣagbátẹrù àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n wà lára wọn wà nínú àwọn tí ń ran ọmọ aláìní aláìní bàbá lọ́wọ́ so èròǹgbà wọn ni wípé bílẹ̀ Yorùbá bá ti wà lómìnira táwọn tó kẹ́kọ̀ọ́ jáde ríṣẹ́ tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní lọ létò ètò pírẹ́yọ̀ máa dínkù lọ́rùn àwọn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni wípé àwọn gangan ó wù wọ́n láti máa wá bẹ́lẹ́ wò wọ́n fẹ́ ṣe nǹkan rí wọ́n fẹ́ dálé iṣẹ́ lẹ̀ kó wúlò fáwọn èèyàn wọn ṣùgbọ́n the fear of kidnappers the fear of Boko Haram is the beginning of wisdom bí máa ń tóró pé àwọn ọmọ náà dìyàn gbé lọ́nà ibi kínní kan wá tó yà sẹ́ra ró ẹ̀ ń bára tíkẹ́ẹ̀tì ó tún yà ta tíkẹ́ẹ̀tì ẹ̀ padà gbọ́n ẹ wo okòlè gbígbẹ́ tó ń ta àlàáfíà ẹ jẹ́ kí n mọ̀ kí n wà ní òtútù yìí ilé ìtòlúwadé ó fi dé tán fi bára Amẹ́ríkà dé ẹ̀rántí nǹkan tó ṣẹlẹ̀ sí Mr. Owólabí l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n jí gbé tí wọ́n tún pa lẹ́yìn tán ti gba ransom. so àwọn nǹkan tó jẹ́ kọ́ káwọn ará òkè òkun lára nìyẹn tí wọ́n fi ń ṣe rálì lamẹ́ríkà ṣe rálì ní United Kingdom ṣe rálì káàkiri Europe àwọn fẹ́ Yorùbá nation ọ̀pọ̀ ìgbésẹ̀ tó yẹ kí wọ́n ti gbé àwọn lẹ́tà tó yẹ kí wọ́n ti kọ ọ̀pọ̀ ẹni wọ́n ti kọ́ ṣùgbọ́n whichever way tá a bá fẹ́ bá kò ní nàìjíríà àwa àtijọba nàìjíríà gangan lálẹ́ lẹ́jọ́ lálọ́rọ̀ tọ́pọ̀ jù ń bẹ̀ ìjọba nàìjíríà la máa negotiate pẹ̀lú ẹ̀ kátàkìtì káforí gúnlẹ̀ láti ìsìn dọ̀la èmi ń jẹ́ kó yé pé ibi tí ń padà bọ̀ nìyẹn. now ọ̀pọ̀lọpọ̀ wádìí láti ṣe individually or collectively èmi fẹ́ràn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ dáadáa òye yé mi pé far. tí ò ti ṣe referendum nínú constitution ìṣòro tá a ní ní constitution tá a gbé lọ́wọ́ majority wa ló ní constitution yìí lọ́wọ́ bó o bá fẹ́ kàńgbà mi yóò sùn ọ kò ní àfàkà ǹgbẹ́ yorùbá máa ń sọ pé kinní kan láfà jẹ ẹmu yìí ògidì ni ọ láfà mu that is bó o ṣe ń mu ife kan lóòótọ́ ọmọ ẹgbẹ́ fún mi ní ara kan sí o ò ní màbà tó mu yó tí ọmọ pa ọ́ dídùn bó ṣe ń dùn yẹn ló fi máa mu tàbá ń ka bíbélì ńgbà mi ó máa ń dùn tó dáa máa ẹ̀jọ́ ìtàn tí ń bẹ nínú ẹ̀ bákan náà làlùkìrìyàn ṣùgbọ́n constitution nàìjíríà kò wá interesting why kò ní benefit kankan fún wa fún mẹ̀kúnnù àwọn tí wọ́n ń bẹ nílé ìjọba àwọn tí wọ́n ń kówó wa àwọn tí wọ́n ń yàn wá jẹ àwọn tí wọ́n ń sọ wá dẹrú àwọn ni kinní ọ̀hún fẹ́fọ̀ now Yorùbá ní gbẹlẹjọba ti mọ ẹjọ́ àìlẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ bọ́lá òun bá ti fọ̀tá èèyàn hàn yàn kò yẹ kó tó pààyàn mọ́ sùfáàtà ti mọ̀ pé constitution yìí ni problem wa. can we get Yoruba nation without amendment no kò possible ẹlòmíràn yẹn máa sọ fún wa pé possible o bí òye ṣe yé wọn mọ nìyẹn ntẹ́mi àkàndá sọ náà ni wọ́n padà bọ̀ bọ̀ tó gbọ́ jáde lẹ́nu mi ò nígbà mi gbọ́ ngbà mi ṣe prọfẹ̀tì ngbà mi ṣe prọfẹ́sọ̀ ṣùgbọ́n ní wàá di ìmọ̀ ìjìnlẹ̀ ni mí. òye yé mi pẹ́ǹgbà tí kò ti sínú constitution dandan ni ká wá ọgbọ́n tí wọ́n fi kì í bọ̀ ọ́ because kò sọ́nà tẹ́fẹ́ fi negotiate pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà pẹ́fẹ́ kò ní nàìjíríà báwo how will you face them ta ló fẹ́ fèsì nínú wọn. mo ti sọ kíní kan jìnnà bí ọdún mẹ́ta sẹ́yìn gbogbo àwọn tó ń sọ pé kí united Nation máa bọ̀ kí united Nation máa bọ̀ wọ́n máa yọ wá wọ́n máa gbà wá wọ́n máa ṣe kínní kan wọ́n máa kéde nàìjíríà yorùbá nation kò possible tí united Nation bá máa contact èèyàn èmi àtẹ̀yìn kọ́ náà máa contact àwọn aṣíwájú wa tí wọ́n wà lókè ni wọ́n bá sọ̀rọ̀ àwọn tí ń bẹ níjọba ni wọ́n gbé àwọn yẹn ní ọ̀sán fún wọn gbé ẹ má dá wọn lóhùn jàre àwọn set of people kan ní dààmú ara wọn káàkiri why any representation ní ọ̀dọ̀ yín nínú ìlú yín ní constituency yín ní senatorial district yín ẹ láwọn èèyàn tí ń sojú yín nílé ìjọba bóòlù sì fẹ́ sọ pé wọn ò pé kàn ọ́ ẹnìkan ò lè rojọ́ wípé wọn ò jẹ́ kó wọ́n jà rẹ̀ wọ́n á sọ fún ọ wípé wọn kì í mú ààrẹ lọ bá èèyàn lé èèyàn máa ń dùn ni nígbà tó dẹ̀ ti dùn tó ọba ti wọlé ọ̀wọ́lé náà nìyẹn náà ó ṣùgbọ́n ẹni senatorial district àwọn èèyàn ń lo Àbújá láti ibi àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni sáà a lot of representative members látọ̀dọ̀ yín níkan láwọn constituencies yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni sà ó ti ti represent wọ́n ti represent àwọn èèyàn kan ti represent yín àwọn èèyàn yẹn dẹ̀ wá látọ̀dọ̀ yín àbí wọn wá látọ̀dọ̀ wá látọ̀dọ̀ wá sà wọ́n ti represent yín already so with that your United Nations kan àgbàlagbà kó o lè tòkè ògùn wá kọ́ máa wá ṣe mú gògùnù lálẹ́ di Ọ̀yọ́ with due respect to àwọn ará òkè ògùn ó túmọ̀ sí pé no, eh, no other country have the power or the authority láti là lé orílẹ̀-èdè kan lọ́wọ́ orílẹ̀-èdè tó ti gbòmìnira so ẹni tó bá expect pé United Nations ń bọ̀ wá pín Nàìjíríà eré ìmọ̀dé ni o kò sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ àgọ̀ ni ọ̀rọ̀ dìndìnrín ni ọ̀rọ̀ mímú ni nígan ni so kí àkàwé mi ọmọ mò ń try láti sọ àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn díẹ̀ ìgbà tá a wá bẹ̀rẹ̀ agitation àwọn nìkan máa ń sọ àwọn kan máa ń sọ pé ẹ agogo wọ́n sọ̀rọ̀ gba Yorùbá nation mọ́ aláìlóye akédèdèrìn òpònú amoko mẹ́kọ̀ọ́ akédanidání ní sọ bẹ́ẹ̀ why torí pé ọ̀kan pàtàkì ni mí nínú àwọn tí ń sọ̀rọ̀ gba Yorùbá nation títí dọ̀la òye tí òye wọn ló yé mi jù báyìí lọ torí pé mo fẹsọ̀ súnmọ́gbà ìwádìí mi ló yé mi lọ́jọ́ yé mi pé ọ̀nà tá a lè gbégbà lélẹ́yìn ojú sì ń kẹ́yìn kan ju àwa kan lọ. so kí ni nǹkan tí mo láàlẹ́ ṣe òun ni pé àwọn tó mú Christianity wá fún wa àwọn tó mú Islamic religion wá fún wa wọ́n ń kéde ìyìn rere ẹ̀ ni wọ́n ṣe evangelism nínú kérúbà ìsirafù amẹ́. ẹ má jẹ́ ká sọ tẹ́ síra wa yorùbá ṣe ń dàgbà lọ́mọ ẹ̀wà yorùbá ń kéré sáwọn tí ẹ lè dánúrò ní àbíkí ní ìṣòro wa gan. kí ló máa ń ṣàwa yorùbá gan tàbí máa ń fùwà bẹ́ẹ̀ ló pọn ìtìjú ńlá lélẹ́yìí o ẹ má jẹ́ ká ṣàwádà síra wa. nílùú lórí omijé máa ń gbọ́n mi tí mo bá ń ronú nípa yorùbá lórí ilẹ̀ yorùbá yìí o ó ti yẹ kó ti tẹ̀síwájú ṣùgbọ́n àtọmọdé àtàgbà ọ̀tẹ̀ ló ń ba ògo wọn jẹ́ mo ní bóyá nítorí ọ̀tẹ̀ ò ní wọ́n ṣe ń pè wọ́n ní Yorùbá kan torí látijọ́ ta ti ń ṣọ̀tẹ̀ mi orí bí ọ̀tẹ̀ gbé wa dé bí ìdààmú bí wàhálà lọ̀tẹ̀ ń dé balẹ̀ Yorùbá ẹgbọ́n ta ló ṣe wá báyìí nílẹ̀ Yorùbá gan torí ọ̀tẹ̀ yìí ti pọ̀ ju ohun dalẹ̀ Yorùbá. láì dé ìrànpẹ́ nítorí àgógó wa. instead tó fi yẹ kí wọ́n introduce ẹ̀ sí wa kí wọ́n ṣàǹfààní tá a máa jẹ lára ẹ̀ wọ́n ń try láti impose ẹ̀ lé wa lórí kò lè work àwọn tí wọ́n mú Christianity wá ò impose ẹ̀ Islamic religion wọn ò impose ẹ̀ mo wá la máa ń kọrin kan kérúbà àti sírafù bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà gbé Jésù délé yín o bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ ó gbà that is àwa ti sọ tiwa fún ẹ bọ́bá wòye kẹ́ ẹ gbà bọ́bá wòye kẹ́ ẹ mọ́ gbà now ọ̀rọ̀ nípa àwọn tó ṣe ráàyè lọ sílé Ifẹ̀ òun ni mo fẹ́ sọ mi ò fẹ́ gba táìmù yín rárá àkàwé àtàfiwé ńlọ wà níwájú ìfáàrà lásán nìyẹn fídíò kan ni mi rí lórí ẹ̀rọ ayélujára mi lè sọ pé ni mo rí la rí lórí ẹ̀rọ ayélujára bìtá àti ráwọn tó ṣe rálì yẹn tí wọ́n ń sáré tí wọ́n ń pariwo páwọn tọ́ọ̀gì Ilé Ifẹ̀ wọ́n ń lé àwọn. ṣé lóòótọ́ la fẹ́ Yorùbá nation ìwọ̀nba ni kí propaganda ọmọ ìwọ̀nba ni kí propaganda ọmọ my proof many things ẹ máa láǹfààní láti farabalẹ̀ láti wo àwọn fídíò yìí kájọ yànnà náà síra wa kí wá pílè fídíò tí Professor Banji Akíntóyè ṣe níbi tí wọ́n fi mú àwọn fi fún àwọn tí wọ́n fẹ́ máa ṣe rálì yìí ní advice ní instruction kí n tó wá béèrè wípé ṣé bí professor Banji Akíntóyè ṣe là á sílẹ̀ làwọn èèyàn yìí ṣe ṣe ńgbà tí wọ́n délé Ifẹ̀ ọ̀nà wo ni Yorùbá nation gbà kan Ọọ̀ni tilé Ifẹ̀ tí wọ́n fi ní táwọn bá déwájú pálásì bọ́ọ̀ ni ọ̀bá yọjú sáwọn àwọn òní ń lọ ìyẹn kan darúgbó síbẹ̀ ni Ọọ̀ni òní jáde sí because Ọọ̀ni òní business, láti jáde sí Ilé Ifẹ̀ have respected you enough how àwọn olóyè ńláńlá lọ́jáde sí ẹni tá à ń pè lọ́ba lúfẹ̀ nílé Ifẹ̀ bóyá kò yé igbákejì ọ̀ nínú ọ̀ọ́nì rìsàlì gangan kọ́ ni máa ń dájọ́ nílé Ifẹ̀ èèyàn kọ̀ọ̀kan báyàwó jà wọ́n gbalẹ̀ mi kìnìún kan ṣe kìnìún kan ọ̀ọ́nì ló máa wá jókòó náà máa dájọ́ rẹ̀ no àwọn òsì bẹ́ẹ̀ nílé Ifẹ̀ ó ti láwọn ìjòyè tí máa ń ṣerú ẹ̀ kódà kó tó kan ọba lúfẹ̀ gan ó máa pẹ́ sàrún òdua ń bẹ́ẹ̀ láti yanjú àwọn ọ̀rọ̀ tó bá díjú tó bá ta kókó gbogbo wọn ni wọ́n ní ìmú náà lọ́pọlọ náà lọ́gbọ́n lórí báyìí la ṣe ń rin wa ìwọ bòmẹ́ẹ̀ni eégún ní gbowó òde Òṣogbo àyè wáyé àmà lárùn kan lára ìjàgbóró lárùn Ìbàdàn má sùmọ́tọ̀ lóbè kó jẹ́ káfẹnujúwe lárùn Ògbómọ̀ṣọ́ káfẹnujúwe lárùn sẹ́yìn kábọ́ọ̀nì lóye ń tọ̀fà àbí ilé jíjó làbùkù sẹ́yìn káfẹnujú ìlànà Ògbómọ̀ṣọ́ ẹnu mi àgò. gẹ́gẹ́ bí mo ti ń bá àlàyé mi bọ̀ báwo ló ṣe rójú ọ̀ọ́nì síjú adé sí tó pé nìkan gbalẹ̀ lọ́wọ́ ẹ àbẹ́ ẹnìkan gbàyàwó ẹ wọn ò ráàyè gbogbo yẹn. now báwo ni ọ̀rọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ gangan. àwọn wo ló lìdí protest yìí ló lìdí rally yìí why tí wọ́n insist pé dandan ni káwọn orí bàbá Ọọ̀ni ńgbà tó ni ò sí ńlé àjọ máa wò ó bóyá àwọn ìjòyè tó jáde sí wọn bóyá wọn ò tí ì tó láti àtẹ́ǹdì sí wọn láti recognize yín pé wá tiyín ni ókè o ókè ẹ ṣe rally lọ sí Ilé-Ifẹ̀ ẹ lọ sí palace Ọọ̀ni tán bá ní kẹ́ lọ pálásì ọ̀ni kò túmọ̀ sí pé ẹ fẹ́ lọ rí ọ̀ni ọ̀ni ò láti jáde sí i kí lọ̀ni fẹ́ jáde sí i sí. tiyín ni pé ẹ ti délé Ifẹ̀ ẹ ti ṣe rálì nílé Ifẹ̀ ńgbà tẹ wá ṣe rálì nílé Ifẹ̀ ẹ ti dé iwájú pálásì ọ̀ni àwọn ìgbòyè ọ̀ni ti wá àtẹ́ǹdì sí ọ̀ni ti àtẹ́ǹdì sí nìyẹn and again whenever tírú rálì bẹ́ẹ̀ ọba tó wáyé àwọn tí ọba lọ ẹ jẹ́ kí wọ́n dá àwọn tó gbó lẹ́nu bíi jẹjẹ. I felt embarrassed ngbà tí wọ́n ní kán sọ̀rọ̀ ẹni tó líìdì tí wọ́n ní kán sọ̀rọ̀ ọkọ̀ọ̀kan òun júbà òun júbà kìnìkan òun júbà kìnìkan òun júbà kìnìkan sáwọn ìjòyè yẹn ló wá ní táìmù tó bẹ́ẹ̀ but still wọ́n ní sùúrù wọ́n dúró wọ́n ń wò wọ́n ojú ní pinni káyalé nírú táìmù yẹn torí ọjọ́ míì àwọn ìjòyè ti ní ká ẹ sọ̀rọ̀ sákátá pàrọ̀ làgbà sí ẹ máa go straight to the point ẹ ní wàwá wíwírùnwírùn ẹsẹ̀ sẹ́sọ̀ tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ẹ àwọn fúlàní ń ṣe kinní kan fún wa àwọn kan ń jí wa gbé àwọn kan ń fẹ́ràn jẹ kó wa tí everybody ti wà wíà n tí mo expect kan sọ ni n bá wá gangan kò sọ́ba aládé tó máa support Yorùbá nation I've said it times, times without number kò sí ọba náà tí ó jáde ta pé mo support Yorùbá nation lónìí kò sọ́ba náà lẹ̀ Yorùbá àwọn tán sọ bẹ́ẹ̀ sẹ́yìn sẹ́ẹ̀ tó gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́ so níkọ̀ọ̀kan èjèèjì màá play àwọn fídíò yẹn àjọ máa wá analyze ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló sì yẹ kó rí. ìgbà tí wọ́n ta bá léwúrẹ́ kàngànà ṣé kò ní padà búni jẹ́ wọ́n ti àwọn ìlú Ilé Ifẹ̀ dé stage kan ni wọ́n fi kọjú sí wọn ni wọ́n fi ń sá lọ ṣebí gbogbo wọn ń jánu wáyé tí kálukú fi wá bẹ̀sẹ̀ sọ̀rọ̀ ìyá kórèdè ni ẹ máa bọ̀ o fún gbogbo electronics tó jẹ́ tìyá yìí deep freezer plasma tv lóníranran gas cooker home theatre air conditioner cv ìyá kórèdè ni wọ́n kalẹ̀ sí o gbogbo èèyàn lọ́tún lọ́sì ni a máa bọ̀ o. TB Akorede and Sons Nigeria Limited àwọn ló ní LG main showroom alágbàtà kan gbòógì the main distributor fún iléeṣẹ́ LG tó fi jẹ́ pé iye tẹ́ ẹ máa kó ní iléeṣẹ́ LG náà lẹ́ máa bá ní TB Akorede and Sons Nigeria Limited pàápàá jùlọ ẹ̀yin alára tó tà ẹ má wulẹ̀ rìn jìnnà tẹ̀sẹ̀ bú ẹ̀rọ fọ̀fọ́rí la àpáta káàkiri mọ́ TB Akorede and Sons Nigeria Limited ni ẹ máa bọ̀ tààràtà fún gbogbo electronics tó jẹ́ ti LG lg plasma tv led home theatre air conditioner gas cooker washing machine deep freezer fridge fan jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n ń ta imported furniture ilẹ̀kùn alárànbarà látòkè òkun jacuzzi water closet chandelier àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojúlówó pẹ̀lú guarantee ní gbogbo ń tẹ́ ẹ bá rà ní main showroom tb akurede and sons nigeria limited head office wọ́n wà ní dojúkọ baptist high school Adeka iwo ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀ka iléeṣẹ́ wọn ń bẹ ní nọ́mbà twenty six dùgbẹ́ akálà road ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní ọ̀fà gbẹ̀wẹ́sà road òṣogbo ìpínlẹ̀ ọ̀ṣun gmail tb akorede and sons at gmail dot com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni ká ẹ fi kàn sí wọn zero eight one four eight one eight three four nine one tàbí zero eight one zero eight one four seven seven two nine tb akoride and sons nigeria limited gbogbo ń tẹ́ ẹ fẹ́ wá lọ sókótó àpò sòkòtò yín lọ́wọ́ ọlọ́run gbọ́. tb akoride ni wọ́n kalẹ̀ sí o gbogbo èèyàn lọ́tún lọ́sì ni a máa bọ̀ tẹ̀yìn bá ń fẹ́ electrical engineering tó máa ṣẹ́ tó sì tún ṣe fọkàn astor global electrical engineering ọ̀gá o. Astro Global electrical engineering limited ẹ má fi fáìlì wé fàlí ẹ má fi gádùn wé gẹdú tá a bá ń sọ̀rọ̀ nípa solar electricity sínú ilé ni àbí sílé iṣẹ́ kódà kó jẹ́ èyí tí wọ́n fi ń taná òpópónà tá a mọ̀ sí street light Astor Global wọ́n mọ ojúlẹ̀jà gbogbo ń tọrọ mọ́ solar electricity wọ́n bá ń ṣe é pẹ̀lú garanti àyè wà tẹ́ ẹ bá fẹ́ sanwó lẹ́ẹ̀kan tàbí díẹ̀ díẹ̀ tẹ́ ẹ bá ti kọ́kọ́ san sixty percent ẹ sì san yòókù láàrin oṣù méjì sí mẹ́ta Astor Global building and estate contractor tó pójú owó ni wọ́n wọ́n ń bá ní kọ́lé wọ́n ń bá ní kọ́lé iṣẹ́ wáyẹ́rìn contractor tún ni wọ́n bóyá ẹ ṣe fence wire security gate remote installation burglary alarm installation air conditioner installation cctv cameras installation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ tí ó doríkodò bí àdánwò tó sí mọ́ olókìtì bí ọ̀bọ̀sọ̀wọ́n láwùjọ ẹranko astor global electrical engineering limited wọ́n wà ní number one zero one two four four àjọkẹ́ akínbámi street ọ̀pẹ́bí ìkẹjà lagos àti ní opposite baptist high school adékẹ́ area ìwó ìpínlẹ̀ ọ̀ṣun Email astorglobal at gmail dot com. Telephone zero eight one four eight one eight three four nine one tàbí zero eight one zero eight one four seven seven two nine. Aster Global Electrical Engineering Limited tested and trusted electrical engineering contractor tí ọ̀lẹ́jà ń bá kàn nú. Aster Global Electrical Engineering ń lọ̀gá o lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà orúkọ tèmi ni Goldwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá ìjẹ̀bú gẹ́gẹ́ bí ìṣe wa pé ìlera yín òun ló jẹ wá lógún òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédéé àsìkò yìí mo kí yín o a ò ní fàìsàn ló gbà o gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn wọ́n lè kàn sí iléeṣẹ́ Goldwem ìyá ìjẹ̀bú ọ̀rọ̀ iṣan àti eegun la máa sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúkún ríro ìbàdí ríro ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro ẹlòmíì gbogbo ara títa ẹlòmíì ẹsẹ̀ títa ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis èyíkéyìí tẹ́ bá ní bó sì jẹ́ gout ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run ká ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa tọ́ ọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun ẹlòmíì ìbàdí ẹlòmíì orúkún ẹ̀ á máa wú gbogbo ètò bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá ìjẹ̀bù last bus stop yìí ni lórí ọ̀rọ̀ arthritis yẹn bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement táwọn Yorùbá ń pè ní ìsétọ̀ prostate enlargement àmì méjì ló mú wa ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì tó bá fẹ́ tọ̀ a máa rí ìnira ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni a máa tọ̀ léra wọn léra wọn ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́ ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà kí wọ́n máa tọ̀ púpọ̀ torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder òun náà lè máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì á ní infection tó ti pẹ́ ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yíyan lẹ́lẹ̀ kan sí iléeṣẹ́ gbọ́dọ̀ àmùjá àjẹ̀bù bákan náà ni àwọn ìṣòro tó ń àfẹ́tẹ̀ àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kán ṣojúṣe wọn nínú ilé tó máa ma di kán máa ka newspaper lálẹ́ gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection premature ejaculation jẹ̀dí ni a ní three in one kan ní iléeṣẹ́ godwam ìyá ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò tó máa tún àgọ́ ara wọn ṣe á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògùn ọlọ́run bákan náà ni hepatitis tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ̀ nìyẹn ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú ó lè lead sí liver problem tá a bá tètè bójútó ẹlòmíì dẹ̀rẹ́ ó lè jẹ́ kí ẹyin ojú ẹ̀ máa yẹ́lò ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o ẹlòmíì inú ẹ lè máa ga kó jẹ́ enlarged liver ló ní o torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò ẹnikẹ́ni tó bá ti rí kùdẹ̀kùdẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé kí nìkan tó ń ṣe àwọn ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́ pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis fún prostate enlargement even fún prostate cancer tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora èkéyìí tí ìbàjẹ́ ọlọ́run elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven nọ́mbà yìí náà ni nọ́mbà whatsapp mẹ́ kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà bó jẹ́ US bó jẹ́ Canada bó jẹ́ UK wherever you are oògùn yìí máa dé ọ̀dọ̀ yín ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni nínú Nàìjíríà ń bí ni gbogbo ibikíbi tí ẹ wà bó jẹ́ Èkó ni Ìbàdàn ni Àbújá ni Port Harcourt ni wherever you are oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe zero eight zero three three zero three four seven seven seven òun náà ni whatsapp number mi ẹ má ṣe gbàgbé pẹ̀lú ògo ọlọ́run last bus stop yín ni godwem ìyá ìjẹ̀bú àlàáfíà lójú o wọ́n máa pa á ti wà níwájú palace ẹ jẹ́ káwọn èèyàn máa wọlé Saheed ẹ jọ ẹ jẹ́ káwọn èèyàn máa wọlé. ológun ológùdù ni o ológùdù ni ológùdù ni ológùdù ni ológùdù ológùdù ló lóun máa pa wọ́n yìí. ológùdù ti ní ká pa wọ́n o ológùdù ti ní ká pa wọ́n o ológùdù ti ní ká pa wọ́n ológùdù ológùdù ológùdù ti ní ká pa wọ́n ológùdù ti ní ká pa wọ́n ológùdù ti ní ká pa wọ́n ọláyà ẹjọ kò lójú ọ̀nà ẹ kò lójú ọ̀nà ẹni sùúrù aláyà èmi ò fẹ́ sọ̀rọ̀ lò ẹnu ìsàgbà yìí kò lójú ọ̀nà ìjọba ọ̀nà ẹ máa dárúkọ ẹ jẹ́ kí mọ́tò wọlé ẹ jẹ́ kí mọ́tò wọlé ẹni sùúrù ẹ jẹ́ kí mọ́tò wọlé ẹ jẹ́ mọ́tò wọlé ẹ kúrò ẹ jẹ́ káwọn mọ́tò ìwọlé ẹjọ ẹ jẹ́ kí wọ́n wọlé ẹ kò lójú ọ̀nà ẹ kò lójú ọ̀nà àní kò lójú ọ̀nà kò lójú ọ̀nà mo lójú ọ̀nà ẹ jẹ́ káwọn mọ́tò máa wọlé ó yẹ wọlé àti ṣe owó àti ṣe owó lù àti lóde lọ. ẹ jọ Mr. Saidi ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ pàù náà Mr. Saidi ọ̀rọ̀ lọ́lọ́gùdù sọ wọ́n pàṣẹ àwọn náà ń sọ̀rọ̀ ni wọ́n ń ṣeré ní sẹ́ẹ̀ alẹ́ ń bá wa ṣeré ni ọ̀ṣọ́rọ̀ ọmú kí wọ́n ní wọ́n bá wa ṣeré ni wọ́n mí ní ẹ̀sẹ̀. kò sáṣẹ lẹ́nu wọn kábíyèsí láṣẹ lẹ́nu ó ní ìtàkùn owó ni kábíyèsí pàápàá tiwa ló láṣẹ lẹ́nu tàlọ́jọ́ ológùdù ológùdù. kí ló dé tó máa ní káwọn ọlọ́pàá wa máa lọ kò pọ́sibú. no wọ́n fẹ́ ṣe pẹ̀lú wọn. àwọn tí wọ́n ti wà ní tẹ́lẹ̀ tó ń bọ̀ wọ́n tó ń ṣọ́ wa. àwọn ọlọ́pàá máa lọ ẹ ṣọ́ wa ẹ̀yin ọlọ́pàá. wọ́n ní kọ́lọ́pàá máa lọ. ẹ̀yin ọlọ́pàá àwa la ní ẹ wa ẹ máa lọ. àwọn ò bẹ̀rù lè ṣẹ̀rù o. ilé ìpamọ́ mo bọ̀ wẹ́rẹ́ rú o. ẹ mínítì rẹ àwọn máa lọ ten days. àwọn ò o. ẹ̀yin agbófinró wa iṣẹ́ tẹ wá ṣe ń bì lénìí ó ní pé kí àlàáfíà ó jọba ẹni tí ẹ bá ti rí tí ó ń ṣe ní tí ò yẹ kí á ṣe tí ó ń tú nǹkan lára mọ́tò mọ́tò gbọ́nlẹ̀ lè mú bọ́ ẹni tẹ bá ti rí ní abẹ́ tẹ́ǹtì ń bì àlàáfíà la bá dé o ẹ̀yin ọlọ́kadà ẹ kúrò lójú ọ̀nà àlàáfíà làwa bá dé o. Ìgbòho Ìgbòho lórí tí o ṣẹlẹ̀ ìwọ́de sọ. So ẹ má fi ìbọn dẹ́rù bà wá o. Ìyọ̀dẹ sùn bá ń gbọ́ agbẹ́niwá sógbéyàgbọ̀ wá kódà agbẹ́niwá síbẹ̀ tí rí àwọn alágbàtà ti fún wa o àwa la gba tent fún wa agbẹ́niwá ni ibi la máa sùn sí ẹni tó bá ti play mario rí pé níbí ló máa kú sí bóyá ló máa délé àwọn òde ni kú sí bí níbí la máa di gọ́ọ̀mù sí ẹni tó máa kú ti pàdé tó máa sí báyìí kábíyèsí ọ̀jájá ẹ̀mí yóò kú o à ń retí yín kábíyèsí o mo tiẹ̀ tún gbọ́ pé wọ́n ní lára àwọn tó fẹ́ wá sùn àwọn kan tó fẹ́ sọmọ níwájú pálásì kábíyèsí ẹ lè sọmọ bí o ẹ lè sọmọ bí o. lájọ àfi bàbá náà láti tó bẹ́ẹ̀ bàbá wa náà ṣe ṣe bẹ́ẹ̀ ni bàbá wa náà ṣe ṣe bẹ́ẹ̀ ni ọmọ ló wá tó bàbá kí ló dé bàbá wa náà ṣe ṣe bẹ́ẹ̀ ni ọ̀dà bàbá wa la wà kò tó ṣẹlẹ̀. now. dádì àti mọ́mí my dear brothers and sisters ẹ̀yin náà gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ because eléyìí tí wọ́n edit tí wọ́n fi síta níbi tí mo ti gbọ́ ológùdù ló fẹ́ pa wá o ológùdù nìkan ni ó kàn pa wá o ta ni wọ́n pè lólógùdù baálẹ̀ ìlú abúlé tá ń pè ní ògùdù òun ni wọ́n ń pè ní ológùdù of ògùdù now kí ni bàbá yẹn bá wọn sọ ǹjẹ́ ó sọ̀rọ̀ wípé àwọn máa pa wọ́n kí ló múnú bí ológùdù tó fi sọ wípé òun fún wọn ní ìṣẹ́jú mẹ́wàá sí níbi tí wọ́n wà yẹn òun ni wípé number one ẹ kọ́kọ́ worú àwọn èèyàn ẹ worú fi àwọn èèyàn tí wọ́n lọ sí palace ọ̀ni kẹwàá sọsọ kan yín ṣé lóòótọ́ ló tọ́ fún ọ ni olórí aládé jẹ̀gbẹ̀nà bí àti àkó ọ̀lẹ́wà lówó ayíkítí ogun ìtírì ogun láti jáde sí wọn kí ni wọ́n ní lẹ́nu tí wọ́n fẹ́ bá baba sọ kò sí àgbàlagbà kankan láàrin wọn tó lè control wọn tó lè lead tó lè jẹ́ agbẹnusọ kí ni motive rally tí wọ́n lọ ṣe kákan yéèrú káàkiri ni kákan lọ sí palace ọ̀nì ni kí ni tí wọ́n fẹ́ mú bọ̀ nínú rally yẹn ṣé wọ́n ní charisma láti approach àwọn èèyàn láti convince àwọn èèyàn sínú Yorùbá nation òótọ́ ọ̀rọ̀ tá à ń sọ tó dàbí ìsọkúsọ lélẹ́yìn kí wọ́n tó lé wọn kúrò níwájú palace ẹ wo àwọn ẹ wo ẹ kọ́kọ́ wo àwọn tí wọ́n àtẹ́ǹdì sí wọn lẹ́yìn ẹ̀ máa wá play fídíò Professor Banji Akíntóyè. Àṣẹ. Àṣẹ. káàbọ̀ ìṣúlẹ̀ bá wá ẹ̀sìn jẹjá ká gbọ́rọ̀ yìí. Oya oh, front on media media eh, eh, ẹ front. Kẹ́tù máa sọ̀rọ̀ ẹ tí nítorí pé voice tèmi ò lọ sókè dáadáa o ó yá kí a jẹ́ kí bọ̀bọ̀ tó ń gbé sound system wá ìsinmi ó kú ti gbowó ẹ̀rẹ́dì ẹ gbé spíkà nu mọ́tò. kí àwọn mo kọ́kọ́ júbà Elédùmarè mo júbẹ̀ o torí pé mo ti dá májẹ̀mú pé ní gbogbo ojoojúmọ́ ayé mi ìbà rẹ ni màá fi jú o elédùmarè mojúbẹ o elédùmarè mojúbẹ o mojúbà gbogbo èèyàn áńgẹ́lì tẹ́lẹ̀dùmarè dá táwa wá kọ́lé lé lórí nìyẹn mo tún bá bàbá mi pòfẹ́sọ Bánjí Akíntóyè o pòfẹ́sọ emeritus pòfẹ́sọ emeritus mo tún bá bàbá mi Chief Sunday Adédìyí Adéyẹmọ yìí ló ṣe kó ṣe ó yẹ ká tún náà ṣe kẹ́ẹ̀lì tó kọ́ nínú ìgbésẹ̀. ìjẹta Ìgbòho ló jẹ́ ká mọ̀ wípé lábẹ́ ẹ̀tọ́ wa a lè jà fún òfin mo wá júbà ìyá mi chief mrs mojúbà abiola onítìrí mojúbà ìyá mi ò kíyà pẹ́ fún wa ò sí àjọyọ̀ gbogbo ìlú tó bá ń dùn tí ò bá ì tí ì sóbìnrin ìlú yẹn ò tí ì dùn rárá bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ̀yin bàbá mi o ẹ má bínú o pé àwọn wíwí ó ń rírì kí la bèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń sọ so ó yẹ ká ṣe bó ṣe máa ń ṣe kó bá lè bó ṣe máa ń rí lò orúkọ tèmi tí ìyá àti bàbá sọ fún mi Saheed Akínwọlé Àjàní Saheed Akínwọlé Àjàní ṣùgbọ́n èèyàn máa tẹ̀lé. ẹ jọ ẹni tẹ́ bá kí n ṣe mídíà ẹ bọ́ sẹ́yìn ẹ jọ. ok wọn bàtà bá sí ẹ bá síbi ẹ káà náà lè máa gbọ́ yín. ṣùgbọ́n èèyàn púpọ̀ máa pè mí ní Saheed ọmọ Ọ̀tà. Thank you. àìrọ̀ yìí lẹ́ni ìsúbà yìí ẹjọ́ ìsúbà yìí ẹ mọ̀ pé ọmọ àtàpátá dìde làwa àwọn òkúdọ̀ fara yìí àwọn òkúdọ̀ fara dọ̀tí yìí ẹjẹ́ dá wà báyìí àwọn fún ẹ láṣẹ pé kò dìde àwọn bàbá náà fún ẹ láṣẹ pé kò dìde. ẹ pọ́ sí píkà àgọ́ lè ní yín ẹ súnmọ́ píkà àgọ́ lè ní yín yà wà ó yá ẹ má bàbá sọ báyìí. so gẹ́gẹ́ bí gbogbo wa bá ṣe jọ jọ bá ṣe jọ ṣàdéhùn ẹ a ní pé a fẹ́ wá fi ẹ̀hónú hàn fún bàbá wa. Baba wa wo ẹ sọ̀rọ̀. bàbá wa ọ̀jájá bàbá wa ní ọ̀fin Ifẹ̀. bàbá wa ní ọ̀fin Ifẹ̀. ó yá ṣé ká bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àbí báwo. ya ya ya ya ya ya. ẹ̀yin lẹ ní a sọ̀rọ̀ o bàbá ò tí ì jáde o ẹ̀yin lẹ ní a sọ̀rọ̀ o bàbá ò tí ì jáde o ẹ̀yin lẹ ní a sọ̀rọ̀ o ẹ̀yin lẹ ní a sọ̀rọ̀ Baba ò tí ì jáde o. ẹ bá wọn bàbá wa sọ̀rọ̀ tí wọ́n wá ẹ fi fún wa wa ẹ sọ fún wa. so nǹkan tí àwa nǹkan tí àwa ọ̀dọ́ àwa generation láti nineteen seventy five títí dé nineteen eighty five ta fi ti torí ẹ̀ wá síbi báyìí ni wípé ok ẹ ṣé bàbá mi ọ̀ràn mi létí pé bó ti lè wù kó sọ̀rọ̀ tó ṣáídì bí bàbá wa ọ̀ní ọ̀fífẹ́ ọ̀jájá òrìn kílẹ̀ mìtì tí dìmọ̀sá ń sọmọ bí ò bá jáde ò bá sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ àpò òǹbí àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ̀rọ̀ ohun tó sọ sí mi létí nìyẹn o ohun tá dẹ̀jọ́ fẹnu kò sí nìyẹn ọ̀hún alálẹ̀ dẹ̀ ti tì wá lẹ́yìn àṣẹ so adi adiscover wípé ọ̀wọ́n bàbá wa kò sáyè púpọ̀ láti máa jókòó ti social media kí lọ́wọ́ bàbá wa fẹ́ máa lọ́ máa máa jókòó ti social media àwa rí i pé ọ̀wọ́n ọba fúlàní wọ́n ti ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ wọn kí ló lórí àwọn darandaran yẹn náà olórí àwọn mẹ̀hátì àlà ó dẹ̀ bọ́ síta with with full confidence Yes. ó ní wípé tí nàìjíríà bá máa pín lọ́la àwọn ṣetán àwọn ti ṣetán ah, àwọn ọ̀dọ́ náà wá wò pé n tó lè mú eléyìí sọ báyìí àwọn ọba tiwọn ni wọ́n tì síta àwa náà ẹ̀yin ẹ̀yin ẹ̀yin kà á dà fún ẹ̀yin nìkan lẹ́lẹ́gbẹ́ náà bá ni àwa náà náà bàbá gidi tó ṣe é mú yọ àwa náà fẹ́ wá bá àwọn bàbá titi náà pé bí àwọn fúlàní fúlàgì kílí yẹn dà bánà yẹn dà bánà tó fi sáwọn èèyàn ń ṣàkóso yẹn dà ṣé bí fúlàní ṣe ṣe wá ṣé bí fúlàní ṣe ṣe wá ẹ má ṣe fún wa ẹ ṣe fún wa ẹ má ṣe fún wa ẹ ṣe fún wa àwọn tó wà nílẹ̀ tí wọ́n wà lọ́wọ́ báyìí. ẹ bá ṣù ẹ ń tẹ́ tó bá jẹ láìpẹ́ máa torí pé nineteen fourteen. ó yẹ ẹjọ ẹ bá ẹjọ bá náà ẹ kó bá. nineteen fourteen amalgamation ó ti expire. ìlú kan péré lélẹ́yìí o. nineteen fourteen ẹ ṣe nineteen fourteen amalgamation ó ti expire bọ́dà mi ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bá mi ṣẹ̀ wá ní. ọ̀ya ẹ̀ ẹ̀ a gbé ilé wa a gbé gbé tí a lè ṣe. ó fi iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe olódùmarè á bẹ̀rẹ̀ sí gbé ọwọ́ yín sókè. àṣẹ àṣẹ bàbá àṣẹ bàbá. ẹ ní ṣubú tògbótògbó. àṣẹ bàbá àṣẹ. bí a ṣe rí yín inú wa ń dùn a ní rí yín banújẹ́. àṣẹ. gbogbo ń tẹ́ ẹ sọ pátápátá gbogbo ẹ̀ láti gbọ́ adẹ̀ kí yín ní orúkọ bàbá wa ọ̀nìrìsà. ọba adéyẹyẹ ní ìtàn ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. adépẹ́ lórí. a kí yín pé ẹ kú ìfọmọnìyàn ṣe ọlọ́run olódùmarè kò ní padà lẹ́yìn yín. ẹ ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pátápátá gbọ̀ngbọ̀n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbọ̀ngbọ̀n ọlọ́run á bá o. bàbá tí ẹ ẹ fẹ́ rí pẹ̀lú agbára ọlọ́run bàbá ò sí nílé. lákọ̀ọ́kọ́ bí ẹ ṣe fẹ́ wá yìí at least tó bá ti kù bí oṣù kan ẹ ti fi ìwé àfi ọwọ́ kọ yín ránṣẹ́ tí olóyìnbó ń pè ní appointment pé òkè àti búùkù fún appointment láti rí bàbá wa Ọ̀ọ̀nì Ìrìṣà. báyìí ẹ̀dẹ̀ wá rí i pé ọdún wa ti bẹ̀rẹ̀ èyí tí í ṣe ọdún ọlọ́jọ́ nídìí èyí kò ń ṣe àsìkò yìí irú èyí tẹ́ ẹ gbéra pé fẹ́ rí bàbá ló yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ ẹ ti fi òun ránṣẹ́ àádẹ́ ti fún yín lábọ̀ pé ọkẹ́ ọjọ́ báyìí ni kẹ́ ẹ máa bọ̀ olórí gbogbo àṣà ńlá yíká ọ̀fàṣà ní bàbá wa ò ní ìsọ̀rọ̀ kì í ṣe ẹni tí akànnì kẹ́rù lẹ́yìn tó yá afẹ́ ní bàbá òní ní bàbá òní jẹ jáde. ẹ wá wá wá wá arákùnrin tó ń sọ̀rọ̀ ẹni tó wá tí ó ń sọ ẹ́ pẹ́ṣà wá ó mọ̀ gbà tó ti búkù àpẹ́lẹ̀ kó fẹ́ wá ní bàbá. àwa náà ti búkù ẹ sọ̀rọ̀. ìwé tẹ́ fi búkù gbà. a sọ̀rọ̀ náà yẹ kí a dá wọn lóhùn máa sọ̀rọ̀. tí bàbá bá wà wí ẹ̀ pé ẹ ti búkù bàbá ti jẹ́ kí àwa gangan mọ̀ ẹ́ pé ó ké o bàbá ọbalúfẹ̀ bàbá lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá bàbá àwọn máa gbàlejò báyìí báyìí níjọba yìí o báwọn ò ṣe sílẹ̀ ẹ báwọn wẹ́kọ̀mù wọn. ṣùgbọ́n bá a ṣe rí tẹ̀lẹ̀ ń sọ Yorùbá lẹ́nu ló jẹ́ káwa náà jáde pé àwọn ọmọ wa ló dúró yìí iyì ni ọba ń fi orí bíbẹ́ sí ìran ọba kan òkè nílẹ̀jẹ̀ ló jẹ́ ká jáde sí yín torí a rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó jẹ́ pé ilẹ̀ Ifẹ̀ ń bí náà ńlẹ̀ ti lọ nídìí èyí a ò kó yan yín kéré ẹdẹ̀mẹ́ pé bàbá wa Ọọ̀ni ó fẹ́ràn ọmọdé ó fẹ́ràn ọkùnrin ó fẹ́ràn obìnrin ó fẹ́ràn ọ̀tọ̀ gbùlùgbù bàbá ò kì í fojú pa ẹnikẹ́ni rẹ́ nídìí èyí bẹ́ẹ̀ ṣe wá yìí tá a bá parí ọlọ́jọ́ ẹ̀ wá búùkù ìgbà tẹ́ máa wá rí bàbá bàbá wá fún ẹni táìm pé ìgbà báyìí o ẹ máa bọ̀ ọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ò sí ilé nídìí èyí ayọ̀lẹ̀ mi débí ayọ̀lẹ̀ máa padà o. ìran onídẹ̀rẹ́ kan ò kì í gbé sóko ìwájẹ ẹ̀ ní gbé sájò o. gbogbo ohun tí ẹ̀dẹ̀ ń torí ẹ̀ jáde tẹ́ ń ṣe wàhálà ní lórí wàhálà yóò ní já sásán o. a rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o olódùmarè amúwọlé àṣẹ ẹ ṣe ẹ káàbọ̀. ẹ̀yin ẹ̀yin bàbá wa wíwá ta wá síbi lẹ́nu àwa gẹ́gẹ́ bí ọmọ ni tí n bá lọ sílé òbí wa ló máa ibi tí. láti bí oṣù méjì mẹ́ta báyìí. àwa náà jí ká ká tó ṣe ń bá a lórí. wọn tún jáde síta òkùnjọ tí wọn lọ fẹ ní tẹlifà máa lagun. wà á dẹ̀ bá wa ń bí báyìí. bọ̀ èyí tí afẹ́yẹ́kẹ́yìn bàbá wa mọ̀ ó ní wípé tí wọ́n bá ti wá kan gànà ìyẹn àwọn fúlàní àwọn èèyàn àwọn apanilóòrùn lọ́sàn tó bá ti wá kan gànà tí a bá ta padà sí wọn àwọn bàtà. ẹ káàbọ̀ padà. tá a ti ń ṣọ̀tẹ̀ láti ń gbàbọ̀dé fúnra wa ìwọ́dalẹ̀ yìí ti pọ̀ jù ni kò jẹ́ kí Yorùbá ogun ọjọ́ wo la fẹ́ ṣọ̀tẹ̀ dá tá ò ní lè jàjà. mo kí káàbọ̀ padà. ìmọ̀ ilẹ̀ Yorùbá. mo wípé ẹ̀yin náà ti rí àṣejù àkàndá ọ̀rọ̀ Awíkonko. ẹ wo bí àwọn bàbá yẹn ṣe àtẹ́ǹdì sí wọn igbákejì ọ̀nilẹ́ni tó sọ̀rọ̀ tó wọ wáìtì yẹn that is ọba lufẹ of Ilé-Ifẹ̀. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó tún bá wọn sọ̀rọ̀ là ń pè ní lọ́wọ́ àdìmọ́là of Ifẹ̀ land àwọn àgbààgbà àjòyè méjì ni wọ́n ti àtẹ́ǹdì sí àwọn tí wọ́n lọ ọmọdé kéékèèké ni wọ́n ọ̀dọ́ ni gbogbo àwọn tí wọ́n lọ o. but still wọ́n respect wọn wọ́n gbà wọ́n níyànjú wọ́n bá wọn sọ̀rọ̀ gidi wọ́n dẹ̀ advice wọn wọ́n dẹ̀ dágbére fún wọn. lẹ́yìn ẹ̀ ni wọ́n wá kọ̀ ni wọn ò kú ò níwájú pálásì wọ́n takú síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ fún pé kábíyèsí ọ̀nìrìṣà ò sí ńlé. and again àwọn bàbá yìí tún gbìyànjú mi ò play ẹ̀ tán nítorí pé kinní yẹn gùn púpọ̀ mi ò láǹfààní àti p play ẹ̀ tán àwọn bàbá yìí tó ṣàlàyé fún pé ọdún ọlọ́jọ́ ti bẹ̀rẹ̀ tí kábíyèsí bá ti wọlé ní iye báyìí kò ní í jáde ó dìgbà báyìí ẹ sì tún insist ẹ tó gbó síbẹ̀. yorùbá nígbà tíjọba yí ọmọlúàbí ní kò lójú agbo bí wọ́n ṣe fi ohùn tútù ohùn ẹ̀lẹ̀ ohùn tó dùn bá ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọlúàbí gẹ́gẹ́ bí ọmọ yorùbá gidi kẹ́ẹ̀dẹ̀ dọ̀bálẹ̀ kẹ́ẹ̀dẹ̀ pé kábíyèsí ẹ ṣé àdúpẹ́ wọ́n ní ẹ lè padà book appointment lẹ́yìn ọdún ọlọ́jọ́ ìkan tí ò níye inú sọ wípé sàṣù wá síbẹ̀ sọmọ rìn àjò tó gbé sàṣù débẹ̀ ni ọ̀run ní ìsí ọba tẹ́ máa kìgìrì kò sọ́ba kan náà nílẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ dédé kìgìrì pẹ́ ń wá lọ láì sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́yìn ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwé ìwò lẹ mú lọ ǹjọ́ mẹ́tò tí ń bẹ láàfin Ọ̀ọ̀ni bẹ́ẹ̀ bá múwèé lọ tí kábíyèsí ò ní sílé wọ́n ti máa arrange fáwọn èèyàn tó máa tẹ́ǹdì sí already wọ́n wẹ́kọ̀mù yín ju bí wọ́n ṣe wẹ́kọ̀mù yín lọ ìdí tẹ́ ẹ débẹ̀ ìdí aláìgbọràn ni lọ́jẹ́ kẹ́ ẹ jẹ́ ọmọ ẹ̀yìn odi kẹ́ ẹ dó sẹ́yìn fẹ́ǹsì àkọ́kọ́ níwájú pálásì tí wọ́n wà yẹn ọ̀nà tí àwọn ọlọ́pàá ti páàkì patrol vehicle wọn ó jẹ́ ọ̀nà mẹ́rin àwọn kan wà níwájú pálásì gangan àwọn kan wà lódì kejì pálásì àwọn kan wà níyànà mọ́ṣáláṣí ńlá ẹnu wá àwọn kan wà lọ́nà tá a bá fẹ́ mọ lọ sọ́nà ìlódè àwọn kan wà lọ́nà orísun wọ́n jẹ́ márùn-ún àbí ni wọ́n páàkì patrol vehicle sí nímúrasílẹ̀ fọ́dún ọlọ́jọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe débẹ̀ ẹ lọ gba tẹ́ǹtì ẹ fẹ́ ta síwájú pálásì àwọn ọlọ́pàá ìkọ̀kọ̀ wa bá ẹ pé kẹ́ ẹ mọ́ta tẹ́ǹtì meanwhile professor banji akíntóye ti sọ fún wípé anywhere tẹ́ ẹ bá lọ táwọn ọlọ́pàá bá sọ wípé kẹ́ ẹ má ṣe rálì ń bí professor ní kẹ́ ẹ kú ò níbẹ̀ ọlọ́pàá ò kì í ṣọ̀tá yín ẹ̀ kì í ṣọ̀tá ọlọ́pàá wọ́n ti fún yín lọ́rọ̀ ìkìlọ̀ kẹ́ ẹ tó lọ ẹ̀yin náà rí bí wọ́n ṣe ń ṣe yọ́bọyọ̀bọ níwájú àwọn ìjòyè yẹn wọ́n dẹ̀ tó farabalẹ̀ láti gbọ́ tiwọn. wọn ń ta látàgbà àwọn bíi mẹ́ta mẹ́rin ló sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ tó ní kókó kò sí tó lórí kò sí tó nídìí nu gbogbo nǹkan tí wọ́n sọ ìrìnmọ̀ kó ra ẹ̀ o. gbọlọ kan gbọlọ méjì tẹ́ ẹ bá sọ àwọn àgbà yẹn ò sí níyè wípé àwọn ọmọ yìí lọ́pọlọ ẹ wá sọ̀rọ̀ ẹ kọ́kọ́ ń júbà kọ́dájúbà ṣẹ̀dá ń wájú wọn ẹ tó lìdí wọn lọ́nu n ò fẹ́ dákọ́ náà bá a bá wa sọ wípé ọ̀rọ̀ ní sísọ pẹ̀lẹ́ ló bí ọlákọ ọlọ́run ní fúnni lẹ́pọ̀ ẹ̀bùn sí lọ́pọlọ ọlọ́run tó pe òpin kárí ìwọ̀nba tó bá fún kálukú náà ni ó ṣàmúlò rẹ̀ ọ pàdé àgbà lọ́rùn ní dáàdi ẹjọ́ ẹ̀kọ́ mi lọ́gbọ́n bó bá jágọ̀ lọ́ba dàgbà ńkọ́ ní téèyàn bá ní ni yóò fi tọrẹ níta àbá ni a kì í wọ́n èèyàn àyíyá èèyàn so gbogbo capacity àwọn tí wọ́n lọ́nu ọ wà disgracing very sorry to use that language àwọn tí wọ́n lọ sojú wa fún rálì Yorùbá nation nìyẹn ẹ kọ́kọ́ débẹ̀ lẹ́nu géètì olókùdú ti ní kán gba wá ọ̀bẹ ẹni pólí kan lọ gbébọn wá kan máa ń yìnyín níbọn ẹ lè yí jẹ́ta kan lọ ẹ lè ṣe kínní kan wọ́n tó ń kọ̀ǹtú ara wọn tì Saheed kú òǹbẹ ọtakú olóhùn ní kú òǹbẹ ó ti tó ẹ jẹ́ káwọn èèyàn wọlé ẹ jẹ́ káwọn èèyàn jáde ẹ dí mọ́tò lọ́wọ́ ẹ jẹ́ kí mọ́tò wọnú palace ẹ jẹ́ kí mọ́tò jáde kí lè fẹ́ mú jáde ńbẹ̀ àwọn ọlọ́pàá dẹ̀ mọ́wọ́ lẹ́rán wọn wò yín wọn ò fẹ́ sọ lẹ́nu àwọn tí ń bẹ́nu pálàsì dúró sínú pálàsì ń bẹ̀ wọ́n wò yín wọn ò fẹ́ sọ lẹ́nu tẹ́ bá ti tàkìtì tẹ́ forí sọlẹ̀ tẹ́ bá ti sin tó wò yín tẹ́ bá ti dẹ́dẹ̀dẹ̀ wò tán rojọ́ tán dó tán ṣayẹyẹ tán ẹ̀ máa kó wọn ju pálàsì ó wà ridiculous àwọn olóyè yẹn ti jáde sí wọn wọn kọ̀ wọn lọ kí ló wá fà á tí lọ́wọ́ fi fún wọn ní ultimatum pé wọ́n gbọ́dọ̀ lò ju ṣẹ́jú lọ mi dẹ̀rù pé ṣẹ́jú mẹ́wàá yẹn pé táwọn tí ó lé wọn kó ń bẹ̀ fi wá lé wọn kí ni lọ́wọ́ sọ sọ ni kí wọ́n pa wọ́n ni. bàbá wa dáàdi wa la wù ọmọlúwàbí. àwọn bàbá. wà ó media da media da media da media da media da media da media da oh, wọ́n ti fẹ́ pa wá bó ṣe pa wọ́n ní lẹ́kìtì ọjọ́ ìtì wọ́n ti náà. wọ́n ti náà máa pa wá o ìkẹ́ ti bínú dé o ìkẹ́ ti bínú dé sí i o ó ti náà máa pa wá o wọ́n ti náà máa pa wá o ìkẹ́ ti dé sí i o ó ti náà máa pa wá o ó ti náà ṣe mí ti pọ̀ fẹ́ pa wá o. ẹ bá wa ṣí ẹ broadcast wọn lọ máa pa wá ní o èyí tí bàbá yẹn sọ nìyẹn o. òun náà máa pa gbogbo wa wọ́n ti fẹ́ pa wá bó ṣe pa wọ́n lókì tètè tí o èyí ti London èyí ti Amẹ́ríkà èyí ti Germany èyí ti wọ́n wọ́n ti náà máa pa wá ìkẹ́tù búrú dẹ́sì. èdè ló dì í ẹni tó bá lọ́wọ́ máa pa wá èdè èdè ló dì í. ẹran tiẹ̀ nìyẹn ó lè pẹ́ ó lè já a máa jẹ wọ́n ni ọlọ́run sọ nínú àlùkùránì pé báwo ni àti ṣe wá pé ilẹ̀ lìmúlùkà ìbáradẹ́ka ló kọ́ tán ábísà dúwá ó ní àwọn ọba tẹ níyẹn o amúgbó pọ̀ nù wọn o àwọn olówó ọlọ́tí pọ̀ nù wọn o àwọn àwọn àwọn ọlọ́lá àwọn olóṣèlú wèrè pọ̀ nù wọn ìsáradẹ́ka ló kọ́ tán wọ́n máa ṣe agbára lò lórí àwọn aráàlú ni tọ́ba ti wọ̀ lùkàn báyìí haúsá dúwá wọ́n pàlú yẹn wọ́n pàlú yẹn jẹ́ wọ́n pàlú yẹn jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Àwọn boys kan ti dé sí. Àwọn boys ológùdù ni. lọ́jọ́ nígbàgbọ́ wípé ẹ̀yin náà ti fojú ayọ̀ ló ń jẹ because tá a bá ní káwí àwọn èèyàn kan ò ní jẹ́ káwí ìyá lọmọdé jẹ́ sọ́dọ̀ ẹ̀ wọ́n pàrọwà fún wọn wọ́n sọ̀rọ̀ tútù fún wọn wọ́n bá wọn sọ̀rọ̀ ní tùbínùbí wọ́n kọ̀ ìkan advice wọn pé kán má sọ̀rọ̀ sáwọn àgbàlagbà ìkan jáde ńgbà wọn ọba lámugbó wèrè pọ̀ nù wọn o kínní kan pọ̀ nù wọn o ó sọ̀rọ̀ sáwọn yẹn nìyẹn indirectly or directly wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú rẹ̀ ti pé ọjọ́ kú rẹ̀ ti pé ọ̀ ń yẹ ni ìdí nìyẹn táwọn tó jáde fi jáde ológùdù kọ́ lọ́rán wọn ìfẹ́ lọ́jáde sí yìí wọ́n yìí ṣe tọ́ọ̀gì àwọn ò ní gbà kẹ́ máa wá sẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ sáwọn bàbá àwọn wọ́n ti àláwọn yín tó wọ́n ti accommodate yín tó ẹ ti ń lò beyond àsìkò tó yẹ ká ẹ lò wọn ò dẹ̀ nígbà ife ò nígbà. wọ́n nà yín lánàá sáré ni ilé tó gbé kámẹ́rà dání wọlé onílé ó lé àwọn ohun gan tó lé àwọn onílé kúrò nílé. so kí ni tí mo gbìyànjú àti sọ ó dáa láti béèrè fún Yorùbá nation kò dáa láti lo propaganda ológùdú sọ̀rọ̀ wípé òun fún wọn òun ò fún wọn ju ten minutes lọ níbi tí wọ́n wà yẹn authority ni Saheed ọmọ bọ̀tí òun bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ wọ́n kúkú ń gbọ́ wa ní London wọ́n kúkú wà lamẹ́ríkà ẹ̀yà ara Germany ọmọ gbọ́ o ẹja sọ pé wọ́n fẹ́ pa wá etí yín lè fi gbọ́ ẹja sọ pé wọ́n fẹ́ pa wá nínú ọ̀rọ̀ tó lógùdú sọ ǹjẹ́ gbọ́ bíi pé àápàá ń bẹ̀ẹ́ ẹ má lò ju ìṣẹ́jú mẹ́wàá lọ níbi tí ẹ wà yìí ntí olóògùdù sọ nìyẹn kí la fẹ́ fi propaganda sí ẹ̀yin náà wo set of people tó lọ sí iwájú palace ẹ gbọ́ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn sáwọn tó fẹ́ kéde evangelism yorùbá nation lélẹ́yìí àkàndá ń sọ kẹrin ìṣàtúnṣe nbí tẹ́ ẹ ti wọ́ tẹ bá fẹ́ sèmí kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìnrìn àjò ayé yín kò sẹ́ni sọ pé Yorùbá nation possible kò tí ì tásìkò kò possible báyìí ni ètò ni pẹ̀lú ìgbésẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ń tẹ̀ kí fẹ́ gbọ́ nìyẹn tẹ́ fi máa àtàkì àkàndọ̀rọ̀ Awíkóńkó àwọn ọ̀dẹ̀ ní í ṣe aláìmọ́sòótọ́ ọ̀rọ̀ fún ẹ́ nífẹ̀ẹ́ gbàgbókò yín mọ́ kí ni Professor Banji Akíntóyè sọ. go Broadcasting Tutorial. We are Citadel of Learning. Tó bá fẹ́ kọ́ un ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Àwí Kòńkò broadcasting tutorial. Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Àwí Kòńkò broadcasting tutorial Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gb nípa ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn adequate equipment for radio and tv programs in a permanent classroom and studio. bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀ bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé kò sí yọnu ìrọ̀rùn ló bá dé o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console technicality productions presentation and marketing tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ for you to be outstanding enroll today at awikonko broadcasting tutorial ilé Ifẹ̀ Ọ̀ṣun state and become a professional in no time. ẹ kàn sí i lórí whatsapp plus two three four seven zero one four two eight five two seven six lórí email awikonko broadcasting tutorial at gmail.com. ten thousand naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ẹ̀bùn yẹn máa hàn dé ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. àwíkọ́ Ògo broadcasting tutorial ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. ọmọ Yorùbá ni mí ilẹ̀ Yorùbá la mi níwọ̀ oòrùn Nàìjíríà kò lè fọwọ́ sọ̀yà. tẹnitẹni ìkísà lọ́la tán. ìmúlò nìkan bú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wù họ́wù. ìran yorùbá ló di àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọ mi bí. agbẹ́dọ̀ ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. ní united kingdom france spain ireland italy germany austria switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá kọ́. ó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. ṣé mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyà kọ́ pẹ́rẹ́. bàbá jẹ́ kéde àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún ẹ̀yàn la gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padà bọ̀ràn míyàn. pèdèpèdè apèdè mọ́pèdè jọ ọmọ soge. àtẹ̀dẹ̀ àtàṣà. ọlọ́run ọba fìràn mọ́ni. gírámà lítíréṣ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 mo ní kí ni professor Banji Akíntóyè wí fún àwọn tí ń ṣe rálẹ̀ yìí ìmọ̀ràn wo ni wọ́n gbà wọ́n à ń sọ̀rọ̀ nípa Yorùbá pọ́nbélé ẹ̀yin tí ẹ fẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n láǹfààní láti mọ èdè Yorùbá tó yanrantí sọ kí wọ́n sì gbọ́ èdè Yorùbá dáadáa ẹ̀yin tí ẹ wà lókè òkun lọ́wọ́ àfúnjù ẹ̀yin tí ẹ wà lókè òkun Amẹ́ríkà ní London ní Europe ní India ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ láǹfààní láti wá fowó kọ ọmọ yín sílẹ̀ fún yorùbá pọ́nbélé ẹ̀kọ́ èdè yorùbá orí ẹ̀rọ ayélujára ni orí zoom náà ni àti máa ṣe pẹ̀lú ògo orí ọ̀fẹ́ àti agbára ọlọ́run nìkan á bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní oṣù kẹwàá àtọjọ́ kejì oṣù kẹwàá sátidé àti sunday ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀ tí í ṣe ẹ̀ẹ̀mẹjọ láàrin oṣù kan òun náà ni yóò máa wáyé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 Bola Tinubu is struggling to become president of Nigeria. There's nothing wrong with that. But we do not, because of him, collapse our struggle for the Yoruba nation. Just as we cannot ask him to collapse his own campaign for the Yoruba nation. So we have here two parallel lines in the same country among the same people. What we who are, because this is a, uh, an intellectually very strong movement, what we who are handling the Yoruba self-determination struggle must do is to, be, as I said, thoughtful, competent, and uh, proper in the way we handle matter we don't believe we will be in Nigeria in 2023. And by the grace of, of God, we, we are not going to be in Nigeria in 2023. So uh, we don't hurt the, our brother who wants to be president of Nigeria, and he must not try to hurt us. We won't try to hurt him we have developed very sophisticated ways of getting messages to our youth across across Yoruba land. If they are going on a rally, they have a blueprint in their mind. If the police say, don't stand where you are standing, don't do your rally there, leave the place. The police are not our enemies. They are young men like us who are looking for jobs and who got the job of policemen. They have nothing against us, and we have nothing against them. So don't ever fight the police. And you will never find Yoruba boys fighting the police or the military. We have educated our young people that much. So the same thing with our, our brethren who want to become one thing or other through election in Nigeria in 2023. The boys who want Yoruba self-determination movement will never hurt the campaign of this, our kinsmen. So what we are asking for is that the campaigns of these our kinsmen must not attempt to hold the Yoruba self-determination struggle. The two streams must flow freely. The two streams must flow, flow freely and leave it to our people to decide. That's all. yìí ó ń ba yorùbá lórúkọ jẹ́ àbí ni ká ti gbọ́ òun káwa gan là ń ṣera wa èwo ni ká ti bí ọ̀tẹ̀ ká máa ṣe jàǹbá síra wa ká torí kálédèpò ká máa jẹra wa lẹ́sẹ̀ sódà. wọ́n yẹn lakanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò n ò ní àsìkò láti fi ta fàlàmọ́ n ò sì fẹ́ gbà gbogbo yín náà gbogbo wa ti gbọ́ nǹkan tí pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè sọ ṣe pé ọ̀tọ̀ ni nǹkan tí bàbá yìí sọ so ọ̀tọ̀ nìkan tí wọ́n lọ interpret nílé Ifẹ̀ ó wà contradicted bàbá ní bí wọ́n bá ní kí wọ́n má ṣe nǹkan kí wọ́n kúrò níbẹ̀ kí wọ́n má ṣe ẹ má ta tẹ́ǹtì ẹ fagídé ta wọn ò nǹkan kan wọ́n bá ń sọ̀rọ̀ tùgbẹ́ òrùngbẹ́ láyọ̀ lẹ́ máa délé o wọ́n ti dágbére fún yín nìyẹn yorùbá ní ibi abá ti bọ́ dàárọ̀ àìtún pé ká alẹ́ mọ́ wọ́n ti pé ọ́ dàárọ̀ fún yín. now ohun tí èmi àkàndá ti sọ sẹ́yìn ni pòfẹ́sọ Bánjí Akíntóyè padà sọ yìí pé ntí bá ń bẹ lóde ká ń bẹ̀ which is two thousand and twenty three election Yorùbá Nation ká má fàdàgbà ètò rọ̀ ẹnìkan ń béèrè ní comment section wípé ibo ni mo belong sí lálẹ́ mo belong sí Yorùbá Nation mo belong sí ntí ń Nàìjíríà because bí bẹ́ẹ̀ bá kọ́ a máa gbẹ̀yìn ń bì kan ìkan máa di liability fún wa ẹ jẹ́ kó méjèèjì along kákàrí méjèèjì along so professor Banji Akintoye ní Bọ́lá Ahmed Tinubu láǹfààní láti díje fún president ṣùgbọ́n kọ́mọ̀fin tiẹ̀ àfẹ́ẹ̀tì ti Yorùbá nation kò papọ̀ lóòótọ́ òkú ọ̀pápọ̀ mọ́yàwó òkú òre tẹ́ ìyàwó ọ̀rẹ́ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ ń ti tọ́lú ọ̀tọ̀ ń ti tọ̀lú ọ̀tọ̀ ń ti tọ́ ìwú ọ̀tọ̀ ń ti tọ́ ọ̀tọ̀lú kò bára wọn mu that is kí Bọ́lá Ahmed Tinubu ọmọ ilé ambition káwa náà ọmọ ilé ambition wa which is Yorùbá nation but ẹ mọ́ gbàgbé legally and peacefully without propaganda n táwọn èèyàn yìí ṣe nílé Ifẹ̀ kò lè múùfù èmi láì sọ pé mo fẹ́ darapọ̀ mọ́ wọn kò lè múùfù anybody láti join wọn ìrẹ́ni sínisíni lọ́jọ́ òjò ní pinni káyalé ìrìn arìnlá kuni àwọn tó lọ síbẹ̀ yìí pòfẹ́sọ Bánjí Akíntóyè ní àwọn ti educate àwọn youth tí ọmọ lọ fúnra lè they have to be thoughtful do you think they were thoughtful. they have to be competent absolutely they were not competent One ò gbé thirty percent in their manner of approaching now they have to be proper do they con do they uh, comport themselves themselves no wọn ò mánéèjì ara wọn dáadáa how proper were they? kò sí ọ̀gá kò sọ́mọṣẹ́ kálukú ń wí tiẹ̀ ni apatankoto apoto ń pata wẹ́rìn fẹ́tẹ̀ fẹ́rìn fẹ́tẹ̀ fẹ́tẹ̀ mẹ́rìn fẹ́tẹ̀ fẹ́rìn fẹ́rìn fẹ́tẹ̀ kálukú fẹ́ púrúfù pé òun wà ń bẹ̀ èmi náà wá o. ẹni tí wọ́n fọ̀rọ̀ sí lẹ́nu ń gbìyànjú láti fi sẹ́nu ẹlòmíì ẹnu dùn rò fún agada ọwọ́ sí gbẹ̀gì lóko ẹnu ṣe é dán lórí social media ó dé ojú ọ̀gbagadè àti sọ̀rọ̀ dẹ̀tì. so Professor Banji Akintoye ní kí Bọ́lá Tinubu àtàwọn ìsọ̀ǹgbè rẹ̀ kí wọ́n má gbìyànjú láti fi ambition wọn hot Yorùbá nation bẹ́ẹ̀ ni pé àwa náà ò sì ní gbìyànjú àti fi tiwa hàn ti tiẹ̀. bàbá wa fún wa ní ìdánilójú pé Yorùbá ò ní wà nínú Nàìjíríà come 2023. thousand and twenty-three débi pé a bá wọn ṣe election ní two thousand and twenty-three àmì o orin tí ọ̀gbẹ́ni wa ń gbà náà ni pé emela ò ní yọ̀ sí. Si bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà ló rí ìmìlà ò ní yọ̀ sí orin ọpẹ́ ni yóò gbẹnu wa ijó ayọ̀ ni yóò gbẹ̀sẹ̀ tí ó gbàdé wa lágbára ọlọ́run yóò bá nìṣàn lọ́nà àbáyọ àwa kankan rí wípé ọlọ́tíkọ́tíkọ́ díẹ̀ ó ṣòro díẹ̀ ṣùgbọ́n gba tírú àwọn bàbá yẹn ti fún wa ní ìdánilójú pé kí wọ́n tó dìbò two thousand and twenty three á ti gba Yorùbá nìṣàn ẹja ní sùúrù sùúrù tọ́lọ́jọ́ òṣòro mú but eh, as far as i'm concerned àwọn agitators tí ń bẹ ní nàìjíríà tàbí tí ń bẹ lókè òkun tí wọn máa ti ń lọ nàìjíríà táwọn tí ń bẹ nàìjíríà ń fún yín ní propaganda ìdàkejì tí ń ṣẹlẹ̀ tí wọ́n wá ń tàn yín kẹ́ ẹ lè fìnáǹsì wọn kẹ́ ẹ lè fún wọn lówó kí wọ́n lè rówó dà ságbò tán wá ń páyé gba tàwọn o ayé gba tiwa o gbogbo ibi tá a bá débẹ̀ wọ́n ń tẹ́wọ́ gbà wá ní irọ́ ni wọ́n ń pa fún yìí o. ntí ń bẹ nàìjíríà lónìí ni obedient ìmílọ́kàn articulate. bọ́ọ̀ bá belong sí kan ó belong sí kan ó belong sí kan bọ́ọ̀ bá wá bìlọ́ǹgì sí kankan bẹ̀ ọ́ panu mọ́ because destiny wa ọ̀nbẹ lọ́wọ́ wa kọ́rọ́rùn ká tó gbé ilé kù nílé ilẹ̀ sọ́dí gàrẹ́ẹ̀tì láì sí dẹ́kìn mi ò rò pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló máa wó o. kò rọrùn láti gba ìgbéga láì ṣèdánwò ọ̀fẹ́ kù nípele tó wà ń bọ́ sí pele míì ó ní àdójúkọ kò rọrùn kíran Yorùbá ó tó jáde kúrò nínú Nàìjíríà ká tó rìn majestically jáde kúrò nínú Nàìjíríà without referendum ọ wàhálà ìjàngbọ̀n ìjàjàkú akátá sáà lágbára ẹ̀. wọ́n là á jáde kó nàìjíríà ní oṣù kẹjọ ọ̀rọ̀kọjá o oṣù kẹsàn-án wọ́n dá wa o tún fẹ́ parí o wọ́n tún ní october ni o ti ń bọ̀ o wọ́n tún ní before election ni àtúnbọ̀wọ́ lẹ́rán gbogbo àwọn tí wọ́n ní ọlọ́run fi hàn àwọn pé yorùbá máa jáde kúrò nínú nàìjíríà without war without referendum à ń dúró de àbájáde ìrántí ẹ rí a gbàdúrà pé fíṣàn yín yọ̀ wá sí ìmúṣẹ àwọn aráàlú èbó tẹ́ ń lò ń pọ́npọ́ lórí wọn ìgbà tó rí wọn bá fi fọ́ tán yángá tí wọ́n fi rẹ̀sùn dà sínú bó tán ọpọlọ wọn ò sí làákàyè wọn yóò jí padà. ẹlòmíì ọ̀láròjinlẹ̀ ntọ́dẹ̀ máa bà ọ́ lẹ́rù ni pé lọ́kàn wa ti bèrè pa àwọn tó bá wà lókè òkun wọ́n ti ní ìrírí ìjà tó kù ló yẹ kí wọ́n gbọ́n jù wá lọ irọ́ àwọn lọ́gọ̀ jù àwọn ni wọ́n ń lù ń jìbìtì jù àwọn ni wọ́n ń gbowó lọ́wọ́ wọn jù àwọn gan ni propaganda yìí ń jáde látọ̀dọ̀ wọn jù ábà wọ́n fi ò bá ní sàn sí yahoo ntí ò lè pọ́síbù wọ́n ní yọ pọ́síbù lọ́la àwọn náà dẹ̀ bìlífù bẹ́ẹ̀ lọ́nà wo àmọ̀ kí ni structure wa àmọ̀ nbò ilé ìjọba àmọ́ um, tani ó líìdì àmọ́ um? so bọ́ńbà wa ni wọ́n fẹ́ fún Yorùbá nation lọ́la lábàáṣẹ̀ṣẹ̀ máa sáré káàkiri ọmọ ogun wa dà nbò lọ́wà àmọ́ um, ah, ẹ dúró pásítọ̀ báńkọ́ pásítọ̀ Felix Bankole ńkọ́ nbò lọ́kàwọn nbò <laughs> lọ́kàwọn ọmọ ogun Yorùbá nation sí o ìrọ̀ ń we started very well ẹ ti fi ọ̀tẹ̀ ìlara ẹ ti fọwọ́ ara yín fọn ká ẹ̀gà kọ́lé ẹ̀gà tu ẹnu tẹ́gà bá fi kọ́lé ara rẹ̀ náà ní fi tu ká kádùn tó lè rí yorùbá nation agitation píìkì padà ẹ sì àkọsẹ́ èmi àkàndá lọ sọ bẹ́ẹ̀ ntọ́ bá wù ọ́ ní ọ̀fẹ́ nù rẹ sọ mí no send you mo ti rọ̀ yìí mo ti yàtọ̀ ọ̀gì ara ń kan mi inú ń bí mi ẹni tí n bá gé jẹnu yín wọ́n gbà tí lẹ́nu mi yóò ju tọ̀ fàfà lọ ntẹ́ bá bí dánú yín kó sẹ́nu yànṣá yànṣá láti wá fún mi lésì bẹ́ẹ̀ sì lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lèmi náà lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ́ni ilẹ̀ Yorùbá gbogbo alájọ ní ẹ̀yin kọ́ lẹ́ni Yorùbá nìṣàn gbogbo alájọ ní you talk to me anyhow you find yourself somewhere else ilé ìtìkọ́kọ́ rúdí ẹ̀ bá sọnù nù yín ẹ jẹ́ tètè wá ilé tí ọba ní yàrá yé nu yẹn ẹjẹ́ tètè wá yà kiri ilé tí ọba ní baba nu yẹn ẹjẹ́ tètè wá baba káàkiri ẹ bá fún mi lésì tí ọ̀yẹ́ kẹ́ fún mi I have nothing to lose tó ń tọ́ wọn ọba délẹ̀ mi ní dánu dúró èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ sọ fún pé ẹ sọ pé mo lérí àkàndá ilé ilé mi ń pè mí mò ń lọ àkàndá rere ẹ má bàa dárò mọ ẹ bá dárò ìyókù tó ń dọjọ́ mi ọjọ́ rẹ ó lè jọ́ la ó lè jọ́ tún la mi ọmọ o mo tún lè padà wá lónìí bọ́lọ̀ ń bá fún mi lórí ọ̀fẹ́ títí dìgbà mi ìtajọ pàdé ilé òní ilé wa tọ̀nà nínà wá wọlé àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkúdégbèrè àìsàn onísìn wàhálà tìdààmú òní dé bá lè yín ẹ̀ẹ́ni gbèsìn ẹ̀ẹ́ni gbégbìn ẹ̀ẹ́ni fi pósí gbòòrè yín èmi náà ò ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí facebook awikonko tv awikonko tv ẹ subscribe sí youtube channel mi as well awikonko tv ẹ wà èdè yorùbá tv fún àyọkà àbí fún ẹyàn eh, yes fún àyọkà adẹ̀tún kà náà ní ibi tá a wà náà oríkì yorùbá tv foríkì orílẹ̀ yín òwe yorùbá tv fẹ́yìn tẹ́ bá fẹ́ mọ òwe síwájú sí i èdè àti àṣà yorùbá ò ní parun ntẹ́mi àkàndá wà fún náà orílẹ̀-èdè yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹnimẹni àjù wa ṣe o. ọmọ yorùbá ò lè sọ̀rọ̀ kí wọ́n ro yorùbá ṣe dá gbogbo nǹkan forí bí wọ́n ó ṣe sọmọ làkejì níbo ni ibi táyé lajúdé yìí sọ yẹ káwa yorùbá ṣe ra wa ṣe bí ó yẹ ká lè parapọ̀ káwo bí yorùbá ṣe dá yorùbá ẹ ò dẹjọ kẹ́ẹ̀jẹ́ kájọ fèrò sí. à ń bẹ̀ yín kẹ́ẹ̀jẹ́ àjọ fèrò sí ẹ̀fẹ́ gbọ́ báyìí àjọ gbára débi gan. gbogbo ayé ló ń wò wá bí ẹni tí ò lọ́kọ lọ